ṣùgbọ́n ẹgbọ́n mi a fẹ́ ṣe give away kan a fẹ́ fi a fẹ́ fi owó a fẹ́ fi thirty thousand kan a fẹ́ fi tọrọ a fẹ́ fi tọrẹ òun ni thirty thousand fún èèyàn kan èèyàn mẹ́ta wá ni èèyàn mẹ́ta ni abáwá Sulemani Ẹgbẹ̀jì òun ni wọ́n sọ pé ká sí kí ni wọ́n ní ká fún àwọn ènìyàn wípé torí àwọn èèyàn tiẹ̀ lọ Mẹ́kà wọ́n dẹ̀ ti dé ọláyọ̀ tàlàáfíà òun ni wọ́n sọ pé ká sáré fi ṣe ìtọrẹ àánú èèyàn mẹ́ta bó ṣe wá pè mí mo ní ah èmi náà ti fẹ́ dé studio mo ní ọ̀dà kò sí wàhálà á fi ṣe give away èèyàn mẹ́ta ni ṣùgbọ́n kì í ṣe pa àkàdédé máa pè èèyàn kan pé yá ah, gbà gbà gbà gbà gbà rárá èmi á béèrè béèrè ni tó o bá ti gbà á ìbéèrè mẹ́ta màá béèrè lọ́wọ́ ẹ̀ tó o bá ti gbà á wàá jẹ ten thousand wàá jẹ ten thousand dáadáa àlejò mi náà ti wà ẹ̀ ń lé agbára pẹ̀lú mi ṣùgbọ́n kálejò mi kó tún ṣe kí ni <laughs> ká tó pé ẹ wọlé ǹjẹ́ ìwọ lọ fẹ́ jẹ ten thousand ten thousand ó mọ̀ sọmọdé owó eléyìí ẹ̀ ti kúrò níbẹ̀ na scam no be scam o na confam wàá pè wàá sọ àkáàtì náà bẹ wàá pè wọlé ní ẹ sójú òpó kalẹ̀ ọ̀ọ́ni lọ́nà ọ̀ọ́ni mẹ́sẹ̀gì o ẹ wá gbọ́ mi tọ́ ọ̀ bá ti wá pè tọ́ bá ti pè wọlé tí wọ́n fi lè parí ètò no thirty thousand máa lọ gèrè alimi máa lọ pín fáwọn oníbàárà bí mo ti fẹ́ ṣe é nìyẹn ṣùgbọ́n lè ti kọ̀nfàmù ni gbogbo ẹ̀yìn èyí náà lè máa rí i torí ẹ̀rọ kí n sọ pé gbogbo àwọn ọmọ mi tó wà ní stúdíò èyí kan kò gbọdọ̀ bọ́ta gbogbo wa akúnbíbí ni tẹ́wọ̀n a lọ pè lẹ́yìn tẹ́ sọ pé fẹ́ jà tí wọ́n lọ dá àwọn èèyàn lò rárá ìwọ náà dúró tì wá jẹ́ ń béèrè béèrè ṣùgbọ́n máa ṣíà prógráàmù yìí máa láìkì ẹ̀ ó ní thirty thousand fẹ́yàn mẹ́ta ní ten thousand ní ten thousand confam wà á pè wọlé tó bá ti pè wọlé wà á dẹ̀ béèrè béèrè ìbéèrè ìbéèrè yẹn máa sọ wà á pè wọlé wà wá dẹ̀ àrùn rẹ̀ tó bá ṣe ọ̀kan bèbè ní fún ten thousand torí ẹ̀ la fi sọ pé a fẹ́ wo èyí tẹ́ jẹ́ olólùfẹ́ ètò ìwà gbogbo àwọn ètò tá à ń ṣe nílé iṣẹ́ wa tẹ̀dẹ̀ fọ́lọ̀ wa òun la fẹ́ mọ̀ ní ìsìn kọ̀ǹfàmù ni adúgbòlọ́wọ́ bá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ ra product wa adúgbòlọ́wọ́ yìí o ẹ̀yin tẹ́ ra ìwé adúpẹ́ lọ́wọ́ yìí o adúpẹ́ dáadáa dáadáa dáadáa adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ gbà wá Suleiman Ẹgbẹ̀jì tẹ́ ń pè wọ́n adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ o ìwọ béèrè béèrè a máa sọ kíndìkan tí kò bá yí ẹ ìwọ mẹ́sẹ̀gì mẹ́sẹ̀gì wọn máa dẹ́ lò ó náà ò twenty ìbéèrè tá a fẹ́ béèrè ni wípé ee ṣé ká gbé kọ́kọ́ béèrè rẹ̀ ni àbí ká kọ́kọ́ gbé àlejò wọlé ṣé ká kọ́kọ́ ee àti ní ẹ wọlé ee hello hello hello hello ṣé ẹ fẹ́ jẹ ten thousand ni ṣé ẹ fẹ́ jẹ ten thousand ni ah <laughs> ṣé ẹ fẹ́ jẹ ten thousand ni ẹ jẹ ten thousand ó nine ohun tẹ́tí máa tẹ́tí máa dá láàárọ̀ ẹni yẹn ìbéèrè tá a fẹ́ béèrè. hello rojọ́ ni ọlọ́run gbọ́ ẹgbọ́ mi ọlọ́run ẹni pé tún pe ọlọ́run bàbá wa Suleiman ìpè tí ń jápè báyìí o hello hello ah ìpè ń jápè ó ná o twenty seventeen nineteen nineteen eight <laughs> hello. hello. hello. ẹ̀ka sọ ọ̀sẹ̀kọ́ la wà àárọ̀ láti wà. hello Hello. àárọ̀ láti wà ẹ farabalẹ̀ ẹ ẹ ní sùúrù ẹ máa farabalẹ̀ àti ìdíkẹ́ pè wọlé ẹ farabalẹ̀ a sọ béèrè yẹn tábà tí wàá sọ béèrè yẹn ẹ wàá pè wọlé ẹ wàá dáhùn rẹ̀ ni tí ẹ ti gbọ́ ẹni sùúrù ó ní ó wà ńlẹ̀ èèyàn mẹ́ta la fẹ́ fún ten ten thousand èèyàn mẹ́ta la fẹ́ fún ten ten thousand ṣùgbọ́n ẹ ká kọ́ gbé èè sáà ní pa kínní náà káwọn èèyàn kí wọ́n fi lè yẹ ká ráyè ṣe program ọlọ́gbọ́n bá Suleiman èè èè ọlọ́gbọ́n bá Suleiman bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n ní ká fún àwọn èèyàn mẹ́ta ìwọ táwọn kan tó wá lè support ẹ̀ bá wa Suleiman Ẹgbẹ̀jì ọ̀lẹ́ mẹ́sẹ̀gì mẹ́sẹ̀gì wa pé ká tó fi kún kó jẹ́ èèyàn márùn-ún àbí ká pín sí five thousand rárá kó lè níyì kẹ́niyàn fi lè mọ nǹkan tí ó ṣe kí ni tó fi ṣe kẹ́niyàn fi lè mọ nǹkan tó fi ṣe torí ọlá inú oṣù tá a wà yìí wípé àwọn èèyàn wípé wọ́n wà ní wọ́n ti lọ sí eh, ají wọ́n dẹ̀ ti wà lọ wọ́n ti débẹ̀ Eh, ẹgbẹ́ mi pàtàkì pátákì àwọn náà ti wà ń bẹ̀ eh, alága àṣà àwọn náà ti wà eh, ní àwọn náà ti wà níbi bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ mi ká tó béèrè béèrè ẹ ká kọ́ gbé olórí yẹn ẹ tó ní ẹ̀bùn yẹn ká gbé wọlé ẹ ká fi dára wa lára yá ẹlẹ́hun ló ní ó lẹ́bùn ó lẹ́bùn hmm, ká fi ká fi ká fi ká fi aṣojú ẹ̀rí kì ni aṣojú mo ti pa ni o tẹ bá ń pè tí o bá lọ màá sì kalẹ̀ o. ile ti kúrò ní pé na scam no be scam na money owó ni ọlọ́run ọlọ́run gbọ́ ẹjẹ́ yọ̀gò ọlọ́run ọlọ́run bí mo ṣe ń bọ̀ ni àbá Suleiman náà pè mí wípé ẹ ti ẹ̀fín lè fún àwọn olólùfẹ́ wa ẹ tó bá mọ pé kí n kó sápò ṣùgbọ́n kò ná wa ní nǹkan kan wọ́n tọ́jú wa ṣe ti ẹ ká yẹ kí àlejò mi ṣùgbọ́n ìwọ product wa rí eh, àbí tó ti ra promo ń bọ̀ promo kan ń bọ̀ promo kan ń bọ̀ lọ́nà báyìí gbogbo wọn tó ti ra oògùn àbí ìwọ sà lọ máa fi páálí oògùn wa páálí ìwọ fi pamọ́ so ti gbọ́ ẹ ká sáré gbé aṣojú àríkì ẹ ká sáré kó gbé wọlé torí program kan náà máa lọ ní twelve o'clock àfáìgbìrà àfáìgbìrà ó máa wọlé ní twelve o'clock ṣùgbọ́n káfáìgbìrà kan tó wọlé ẹ ká sáré parí program yìí ẹ má gbàgbé o ò o a ma ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ẹ ká gbé aṣojú ẹ̀ríkì aṣojú ẹ̀ríkì ẹ máa bọ̀ pápápá àròjọ́ mùsùn olókùn ọlọ́run ẹ aṣojú ẹ àwọn èèyàn fẹ́ jẹ̀bù ẹ dúró àwọn èèyàn fẹ́ jẹ̀bù aṣojú ẹ̀ríkì ẹ káwọn èèyàn ti ọkọ̀ fi lè mọ̀ iṣẹ́ òun lẹ́yìn ṣe. èmi ló kíkí ọlá àdáǹtì tó ń sọ aṣojú ẹ̀ríkì tó ń kọrin ìmọ̀lẹ̀ tó ń kọ́ bí tó ń sọ hmm. ọmọ lábò ọjà o ló jẹ́ kí n ní èèyàn mímọ ní má ṣe wé tálẹ́ǹtì iṣẹ́ o má ṣe rí tálẹ́ǹtì mọ́lẹ̀ o tó bá rí tálẹ́ǹtì mọ́lẹ̀ lọ́jọ́ tó o bá kú tó bá dàgbà tó bá darúgbó lọ́dọ̀ alfa omega o máa jìyà tálẹ́ǹtì. ẹgbẹ́ <laughs> mi gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ ṣíà prógámù yóò dà fún ẹ̀kọ́ mi ẹ bá mi fi orin kí ogun àwọn tó ń láìkí péjì tó ń ṣíà tí wọ́n dẹ̀ láì tó wọ̀ láì lọ́wọ́lọ́wọ́ báyìí. a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ń gbọ́ ìkànnì nígbà ìwọ́sẹ̀ àní ọpẹ́ lọ́wọ́ yín o ojú tẹ́ ẹ fi wò wá bọ́lọ́run fẹ́ kò ní fọ́ àní etí tẹ́ ẹ fi gbọ́ wá àti kò nídìí òkúta dáǹsì ní mo ṣàdúrà fún yín owó ní tán lọ́wọ́ yín owó kan ní suspect ní pè ìpò ní tán lọ́wọ́ yín àbùdí tọ́lọ́kùn àbùdí tọ́lọ́sà òkúta ọpọlọ hmm. ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ bàbá mi alájí sulaimanu ẹgbẹ́ tí ó gbọ́n aṣọ lọ́ní káfí gbogbo gbogbo product lọ́ní káfí gbó orílẹ̀ tó àní ó ṣe wọ́n sọ́ra mo ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tínú bá rùn oògùn ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá ń dùn oògùn ni mo rí fọ́ ara mi oògùn ni o ẹni tí là kó ẹgbẹ́ ṣe oògùn ni a lọ ẹ máa lọ sílá fún àní hmm. àlùjọ àlùjọ visas ó ń bẹ níbẹ̀ ẹ bá ṣe fẹ́ sí òun náà béèrè fún bójú olómi bó jẹ́jẹ́ èyí tó jẹ́ pé èyí tó ń ṣáná lójú ẹ bá ṣe fẹ́ sí òun náà béèrè fún àní one stone bẹ́ẹ̀ lọ́sẹ̀ ẹ bá ti gbẹnu lọ́ọ̀kan. Àwọn torí àfáàgbìrà àfáàgbìrà ti wà ní agbára pẹ̀lú wa nísìn. Aago méjìlá la máa bá àfáàgbìrà la máa bá wọn pàdé bí ògo ṣe ń jẹ́ ti sọ náà. Ẹ wo aṣojú àríkì ọ̀rọ̀ ti máa wà ẹ lórí wọn láìpẹ́ ẹ láì jìnnà ẹ kì mí ẹ kì mí káwọn èèyàn ti ẹ̀kọ́ fi mọ̀. ẹ jẹ́ kí n kẹ́ni bí èèyàn bí èèyàn ọmọọba kẹ́hìndé abíọ́dún bàbá mi dáadáa o àní mo bá yín dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wọn bá o ló jẹ́ kí ní títí títí lọ́pẹ́ lọ́rọ̀ rẹ̀ ọlọ́run títí títí lọ́pẹ́ lọ́rọ̀ rẹ̀ ọlọ́run orin láàá ṣe láàyè. àwọn èèyàn ti wà láàjì lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn ti wà ní ájì wọ́n fẹ́ lọ go wọn fẹ lọ wọn fẹ lọ sókè àdè sàtáni wọn fẹ lọ ṣiṣẹ́ wọn fẹ lọ ṣiṣẹ́ ládàá ẹ wá gbọ́ mi ẹ wá bá mi kọrin fún wọn wípé wọ́n bọ̀ wọn ti lọ re wọ́n bọ re gbogbo àwọn èèyàn wọn tí wọn lọ wọ́n bá wọn dáadáa. gbogbo ẹ̀yin aláàlájì aláàjì tó ń lọ lọ́rùn àní ayọ̀ tẹ filé sí ayọ̀ lẹ́ máa bá lé lọ́lọ́lọ́ wọn bá o mo kí àyànyẹ mísmẹ́là onílù alájà mìíràn tó bí rere ó ń bẹ ní mẹ́kà lọ. Ah! ṣé ayẹyẹmí wà ní mẹ́kà. òkìkí ọlá aṣojú ẹ̀ríkì ìwọlẹ̀ tó kọ́ ní tó ń kọrin ọmọ lábòótọ́ bàbá mi mo ní ọlọ́run má ṣe mẹ́ka léwu ẹni kankan ọlọ́run má ṣe mẹ́ka léwu ẹni kankan. ẹ wo mẹ́ka tọdún èmi ni mi ò fẹ́ lọ o alhaji suleiman ẹgbẹ̀jì wọ́n ti rán mi mo ní à iṣẹ́ pọ̀ náà ẹ jẹ́ kí n lọ lọ́dún tó ń bọ̀ èmi kọ́kọ́ fẹ́ lọ jerusalem tí bá kó jerusalem màá lọ sí mẹ́kà tí bá kó mẹ́kà màá wá lọ sí ẹ̀ ṣé ìbú ìbọ́lá ti bọ ẹbọ ọ̀hún náà láti brazil àbí rárá èmi mo ṣe mistake rárá brazil mo kọ́ fẹ́ lọ a fẹ́ lọ bọ gbogbo àwọn òòṣà tó wà ńbẹ̀ tí bá kúrò ńbẹ̀ màá lọ sí India láti India màá lọ sí Mecca tí bá kúrò Mecca màá lọ jírí sí Jerusalem mo fẹ́ wo gbogbo àwọn nǹkan tó wà bíbẹ̀ ẹ wo ẹ̀bùn tí wà ní ọlọ́gbọ́n tẹ́tẹ́ tàṣà ni a máa béèrè béèrè ọmọ ẹ̀ríkì ọjọ́ tí ń bọ̀ tá a máa gbé wá àkàfẹ́ káwọn èèyàn kọ́kọ́ mọ fèsì yín ni tẹ́sí gbọ́ ẹ lọ jókòó ẹ lọ jókòó sí ìtẹ́sí tẹ́sí gbọ́ ẹ ká sáré dáwọn èèyàn náà káwọn èèyàn sáré ṣe kí ni káwọn èèyàn sáré jẹ́bù yìí <laughs> torí àwọn èèyàn ti wà tó fẹ́ jẹ ẹ̀bùn agbámi àti fẹ́ béèrè béèrè ìbéèrè òní torí a máa kúrò láago méjìlá torí àfa ìgbìrà àfa ìgbìrà ti wà bíbí ọlọ́gbọ́n wọn travel láti jọ ìwọ ti dé ẹ àjọ travel ni ẹ àwọn nǹkan ń bẹ ẹ wo nǹkan ń bẹ ẹ gbọ́ nǹkan ń bẹ nǹkan ń bẹ ó náírà twenty seventeen nineteen ninety nine ó náírà twenty seventeen nineteen ninety nine nọ́mbà tẹ́ fi máa pè wọlé nìyẹn gbọ́ mi èèyàn mẹ́ta la fẹ́ fún ten thousand táago méjìlá bá ti lè lù ó dàbọ̀ nìyẹn o ìwọ tó o bá ti lè gbà á <laughs> tó o bá ti gbà á ó ṣe kí ni ó parí nu wo tó bá gbọ́ ó parí ó parí ó parí ó parí ṣùgbọ́n ẹ mo bẹ̀ yín ẹ máa ṣí ètò yìí ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ẹṣẹ́ ètò yìí ó ní o àwọn èèyàn ti fẹ́ jẹ ẹ̀bùn yìí o ó ní o ẹ káwọn èèyàn pè wọlé ká fún wọn ní ẹ̀bùn ẹ ká fún wọn ní ẹ̀bùn ká fún wọn wọ́n fẹ́ jẹ ẹ̀bùn ten thousand àwọn èèyàn ti wà wọn ò tẹ̀yẹ ká ti béèrè béèrè wọn yẹ ká ti béèrè béèrè tàbí sáré pè wọlé ṣùgbọ́n ẹ máa ṣẹ́ ètò yìí ẹ ṣẹ́ rẹ̀ ẹ dákun sáwọn èèyàn wà bẹ́ẹ̀ àbí ká máa lọ ká sọ dìgbà míì sáwọn èèyàn wà bẹ́ẹ̀ táwọn èèyàn turn táwọn èèyàn bá ti turn tí ò bá ti pé bíi seventy hundred mi ò ní fún yẹn kankan mi ò ní fún yẹn kankan ẹ káwọn yẹn turn up ẹ káwọn yẹn turn up sáwọn yẹn turn up ẹ ká máa share ẹ ẹ ká máa share ẹ ẹ tó bá ṣe ẹ tó bá ṣe àyẹ̀jú ni ó dáa ẹ ká tún ṣe báyìí ẹ ká ṣe báyìí ẹ ká ṣe báyìí ẹ tó bá tún ṣe ètò yìí jù á tún fóònù náà ten thousand ìwọ́n tó bá ṣí ààrẹ jù á tún fún ẹ ten thousand ìwọ́n tó ṣí ètò yìí tó ṣí ààrẹ jù á tún fún ẹ ten thousand á tún fún ẹ ten thousand ìwọ́n tó ṣí ààrẹ jù á tún fún ẹ ten thousand mo fẹ́ mi ò tí mo fẹ́ pín o aago méjìlá mo fẹ́ kúrò lórí ètò aago méjìlá mo fẹ́ kúrò lórí ètò yìí aago méjìlá mo fẹ́ kúrò àwọn <laughs> èèyàn kankan kọ́nà fún wa àbá mi ni àbá mi Suleiman Ẹgbẹ̀jì àwọn náà sọ pé káfíńsẹ̀ bonus fáwọn èèyàn thirty thousand ni thirty thousand thirty thousand ni ẹ láti iléeṣẹ́ tiwa náà ní tiwa fi ten thousand kún fẹ́ẹ̀ tó bá ṣí ààrẹ jù ìwọ tó ṣí ààrẹ jù ìbéèrè wà lọ́ta fẹ́ béèrè béèrè ẹ̀yọ̀ kan lọ́ta fẹ́ béèrè èèyàn mẹ́ta tó bá ti gbà ni èèyàn mẹ́ta tó bá ti gbà á fún ten thousand ni ẹ tó bá ti wá gbà á gbogbo ṣe yẹn tọ́ lọ àwọn mọ́là tó wà ní gèrè alimi <laughs> àwọn rí nǹkan fi ṣèbàjẹ́nu ọlọ́ngbọ́ sáwọn èèyàn wà ń bẹ̀ ṣé ká béèrè sáwọn èèyàn turn up sáwọn èèyàn turn up kí ló wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ sáwọn èèyàn wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ah ó kéré ó kéré ó kéré ó kéré ó kéré ẹ ká báyẹn ká béèrè kò bá sèyàn méjì náà ló wà ń ó yá ìbéèrè a béèrè ṣé ká wòye aṣojú gbogbo ẹ̀yìn kriw, ṣé kéèyàn pé wọlé ká béèrè béèrè ni àbí ká sọ béèrè a fẹ́ ni ká wá béèrè béèrè ó náà o twenty seventeen ninety nine ẹ dákun ẹ bá mi wọ ẹ tó bá ṣe àrẹ ju o ẹ tó ṣe àjù ẹ tó ṣe àjù ẹ tó ṣe àjù ẹ tó ṣe àjù ẹ tó ṣe àjù ẹ tó ṣe àjù ẹ tó ẹni ẹ ti wò pé àbíkẹ́ni Abíọ́dún àbórí ẹ gbà ni èmi ló kàn á èmi ló kàn òrèrè èmi ló kàn á àbí àwọn gbá ni owó wo táìmù ni èèyàn méjì mo fẹ́ fún èèyàn mẹ́ta mo fẹ́ fún àti tó bá ṣí àjù ó jẹ́ èèyàn mẹ́rin forty thousand ni ó kéré ó kéré ó kéré a rí ẹ̀ ó náà hàn thirty six kíní kan a rí ẹ̀ a rí ẹ̀ a rí ẹ̀ ó yá ti tásìkò ó yá ta ló wà ńbẹ̀ ta ló pè wọlé ta ni ẹ̀ ló ta ló wà ńbẹ̀ ẹ̀ ló orí rẹ̀ ò ní takù ẹ̀ ẹ̀ ló. Ah! <laughs> orí mi ìwọ wà lẹ́dí orí ẹ mú orí mi orí ta orí mi orí ta orí mi o ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ láti ìlú wo. láti bo. Ọ̀yọ́ ẹ̀gbọ́n mi dáadáa ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbọ́ yín ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ mi dáadáa eighty eight ló parí nọ́mbà yín fifty eighty eight ló parí nọ́mbà yín. ẹ́ ara mi wá mọ̀ nǹkan tí mo ń sọ kọ́nu mo rí fifty mo rí fifty eighty eight wọ́n ní kì í ṣe nǹkan tó parí nọ́mbà wọn nu ẹ̀yin lẹ́fà o. hello. hello alábílẹ̀ kan ní àmì kàtàkàtà alábílẹ̀ kan. ọlámilékan sẹ́yìn lẹ́wà ń bẹ̀ láti ìlú wo láti ìjókòó twenty four twenty four fifty one ló parí nọ́mbà yín ẹ̀hẹ́ ló parí nọ́mbà yín o oh eight one ní fifty two ẹ̀hẹ́ fifty ló wà láàrin rẹ̀ ẹgbọ́n mi ìbéèrè tá a fẹ́ béèrè ní kí n tó gorí ètò program wo ni wọ́n ṣe programu wo ni wọ́n ṣe kí ló orúkọ ẹni tó ṣe programu ìlú wo ń ló kì ìbéèrè mẹ́ta yẹn nìyẹn wíwá mú yín. Ah, ó jápa <laughs> ó jápa <laughs> ó jápa o. hello. hello sir. yes láti ìlú wo kí ló orúkọ yín. láti Ọ̀yọ́ ni. láti Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. ninety two twenty six ló parí nọ́mbà yín kí n tó gorí ètò ètò wo ni wọ́n la ṣe parí. ẹ rántí <laughs> thirty thousand <laughs> thirty thousand hello. a ti wá rí pé fifty eighty eight ló parí nọ́mbà yín. kí n tó ẹ̀gbọ́n mi kí n tó gorí ètò ètò wo ni wọ́n parí. ọ̀rọ̀ ẹ pàtàkì fúnra yín ẹ mọ̀ farabalẹ̀ ẹ fara ẹ ti gbẹ́yọ̀ kan o gbogbo ní programu tí wọ́n ṣe tán kí lórúkọ olóòtú rẹ̀ àdé ìlú wo ń ló kì lọ́jọ́ tòní. olóòtú ètò. olóòtú ètò ẹ dáhùn ọjọ́ náà one two three four five six seven eight nine <laughs> wọ́n gbẹ̀yọ̀ kan mẹ́ wọn ò mọ orúkọ ọlọ́ọ̀tún ètò <laughs> ẹ wo aago méjìlá ti fẹ́ lù o. <laughs> hello. hello. thirteen forty five ló parí nọ́mbà yín. bẹ́ẹ̀ni. ọjọ́ ti fẹ́ lọ a ti fẹ́ kúrò lórí ètò yìí kí lorúkọ prógáàmù tá a parí kí n tó gorí ètò. ìgbà wáṣẹ̀. Ah, ìgbà wáṣẹ̀ ẹni ọ̀hún ẹ sì í ẹ gbọ́dọ̀ ẹ dákun ẹ mọ prógámù tá a parí ká tó gorí ètò yìí fún díẹ̀ yìí eh, eh, eh. hello. hello sir. ẹ káàárọ̀ láti ìlú wo ọjọ́ tí lèmi ti fẹ́ kó lórí ètò nu. èkó ni mo ti ń kí mi èyí èkó mo ti ń ni prógámù tá a parí kémi tó gorí ètò gbogbo ọ̀rọ̀ kí ló orúkọ ẹni tó ṣe kí ló orúkọ olóòtú rẹ̀. Eh. Ah. Ah. Ah. Eh, eh, àgọ́ ààrẹ àbí nǹkan àbí. àgọ́ ààrẹ àlórúsọ́nù ṣéyàn máa ń jẹ́ àgọ́ ààrẹ mi táwọn ṣéyàn máa ń jẹ́ àgọ́ ààrẹ mi. fún díẹ̀ yìí ṣé ẹ ti rí báyìí wípé ó yẹ kí ẹ yé èèyàn ẹ máa mọ́nítọ̀ àwọn prógrámù wa ẹ máa fọkànbá lọ ẹ rí pé at any time eh, eh, at any time ń ní at any time lálẹ́ wọlé lálẹ́ wá eh, eh, eh, mo dẹ̀ ń làágùn <laughs> mo dẹ̀ ń làágùn ah, mo ń làágùn ah, ah, fifty eighty eighty ó dẹ́gbọ́n lọ wọ prógrámù lẹ́yìn <laughs> kí ló lọ wọ prógrámù lẹ́yìn ó lọ wọ prógrámù ó lọ wọ prógrámù ó dà ó dà ó dà ẹ̀ náà ṣé ń gbọ́ mi. ẹ ti pè tẹ́lẹ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmì wa. kí ni à kí ni. ẹ. mo ní mi ìgbà pé mi yẹn tẹ́ ẹ gbà ẹ ti pè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kẹ́ lómi pè wọlé ẹ̀kẹ́ lómi pè wọlé ẹ ti ẹ gbà ẹ ti dọ́gbọ́n lọ wò ẹ dọ́gbọ́n lọ wò ètò lẹ́yìn ni ẹ lọ jẹ́ ánsà wò ni àníta bá ti pè ọ́ wọlé. hello yes ẹ ti pè lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni a tó ẹ lọ ti lọ wo ni ẹ ti lọ wo ni. ẹ wo àfàgbìrá ti wà níbi bí àfàgbìrá ti wà ẹ tá àfàgbìrá bá ti parí eh, eh, eh, thirty two fifty one thirty two fifty one. hello. hello. hello. hello. ṣe ṣe ń pè ní láti ìlú wo láti ìlú wo èmi ti fẹ́ kú lórí ètò nù láti ìlú Ìbàdàn kí n tó gorí ètò program wo la ṣe kọjá ẹ gbogbo ọ̀rọ̀ kí ni wọ́n kí ni kí inú àìsàn wo ni wọ́n sọ̀rọ̀ pa ẹ̀ lọ́jọ́ tòní ah, ẹ̀sìn ah, wa dúpẹ́ mo wọ́n ti dọ́gbọ́n lọ wò ó pé gbòògùn ọ̀rọ̀ mo sáré dá rẹ̀ mo tún yọ sí wọn níbò míì ẹ wo ẹ yẹ kí àáfà gbìrà ẹ yẹ ká parí prógámù tá àáfà gbìrà bá ti parí prógámù á tún padà tá a bá lè padà lónìí á padà lọ́la tá a bá lè padà lọ́la á padà lọ́túnla ọlọ́gbọ́n mi ò ní náwó yìí àdẹ̀ ní fúnkó fúyẹ̀ kankan ṣùgbọ́n ẹ tó ṣí ètò yìí jù ẹ ká fà gbìrà ẹ ká parí prógámù wọn ẹ ẹ ẹ lọ́wọ́. Ah, fifty four fifty two ẹ ti ẹ ti pè ẹ ti pè wọlé ní láìpẹ́ yìí. bẹ́ẹ̀ni mò ń gbọ́ yín. ẹ ti pè wọlé tẹ́lẹ̀. irọ́ irọ́. kí n tó gorí ètò prógámù wo la parí. gbogbo ọ̀rọ̀. gbogbo ọ̀rọ̀ àìsàn wo la tọ́jú lọ́jọ́ tòní. agbẹ̀jì ẹgbẹ̀jì ẹgbẹ̀jì ẹgbẹ̀jì lẹ́yìn àìsàn tá ẹgbẹ̀jì lẹ́yìn àìsàn tá látà tọ́jú lọ́jọ́ tòní. Ah, ah, ah, bàbá mi bàbá mi lẹ́wà lọ pè yí o ẹ̀ tiẹ̀ tún pálí ẹ̀ tiẹ̀ rájì sílẹ̀ mẹ́lẹ̀ gbẹ̀jì sí n bá tiẹ̀ tún fún ilẹ́bù pé tiẹ̀ dákọ̀ bàbá mi. ẹ wo ọlọ́gbọ́n yìí àníná náà ti wọlé wọ́n ti bá wa lórí ètò lọ́jọ́ ti tòní ètò wọn ló máa tẹ̀síwájú báyìí mo bí pé káwọn náà tó lọ ẹ tó ṣe ètò yìí jù àtẹ tó bá ṣe àpọ́gírámù wọn jù tí n bá ti padà wọlé àfàgbèrè àbẹ̀ máa fowó kun yóò fi ten thousand kun á tún fún yín gbogbo ṣe ń jẹ́ tọ́ lọ nǹkan tá a sọ nu ẹ máa wo ẹ wo ẹ wo ẹ dúró ti programu ẹ dúró ti péjì ẹ wo à ń bọ̀ a ò tí ì di à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀.